نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا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 وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد يا عباد الله إن الإسلام دعوة إلى رقي العلاقي تجري وراه الإنسانية المهذبة يا عباد الله خذ هيا قلت كريم نتمنى أن يسير عليه المجتمع فستجد في الإسلام دعوة إليه والإسلام في هذه دعوة دائما ينبه إلى دور الأمة الإسلامية في الأخلاق العالمية إن الدور الأمة دور الرائدة وعلى الرائد دائما أن يكون المثل العالى والأسوة الكريمة والقدوة الصالحة قال الله سبحانه وتعالى في محكم تنزيله وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء للناس ويكون الرسول عليكم شهيدا ẹ̀yin ọrùsìn ọba adẹ́dà allah subhanahu wa ta'ala dájúdájú ẹ̀sìn islam ìpèpè ni ìpèpè sí ìtún gbogbo òṣèṣì wa ṣe láyé ń bí kálíbà jèrè ní gbangba ọjọ́ gbèǹdé alkiyama níwájú ọba adẹ́dà. nítorí náà kò sí ìpèpè tó ṣáájú Islam níbi ìṣesí ẹ̀kọ́ àtiwà téèyàn fi ṣoríire ẹrú sìn ọlọ́run ọba ẹ jẹ́ ká mú èyíkéyìí nínú wà dáadáa nínú àwùjọ ẹ̀dá ká wá wo kí ni Islam sọ lórí rẹ̀ a máa rí ni ní gbogbo ìgbà wípé nti tí Islam gbé kalẹ̀ lórí rẹ̀ òun ló mókè jù òun ló dẹ̀ kún tọ́jẹ́ wípé kìí ṣe àròsọ tàbí tá à ń fi ń ṣàbá eléyìí ọ wá ní látara wípé ipa tí a fẹ́ kí mùsùlùmí ó kó nínú àwùjọ ní gbogbo ìgbà fún ẹ̀dá ó ní ipa àpèjúwe tó mókè jùlọ láti fi ṣe àríkọ́ṣe dáadáa torí pé kí ni ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó jẹ́ pé òun ló fi Islam lọ́lẹ̀ níbi wọ́n ń ṣe ń ṣe ní ọ̀run káwa náà máa bá a ṣe bẹ́ẹ̀ láyé ká fi lè rọrùn wọ̀ ká fi lè rí ojú rẹ̀ ní ọ̀run ó ń sọ fún wa wípé kí nìdí tó fi jẹ́ wípé ìsìláàmù àgbékalẹ̀ rẹ̀ lórí gbogbo nǹkan òun náà nìkan ni hallu òun ni àgbékalẹ̀ àmójútó solution sí gbogbo problem sí gbogbo tí bá ń kojú ẹ̀dá òun nìkan ni Allah subhanahu wa ta'ala ó lóun ṣe léléyìí ni kadhalika ja'alnakum ummatan wasata a ṣe ẹ̀yin ọmọ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tẹ́ ń ṣe Islam a ṣe yín ní àwùjọ àríkọ́ṣe litakunu shuhada 'ala an-nas kẹ́ ẹ lè bá a jẹ́rìí lé gbogbo ẹ̀dá lérí ẹni tó bá ṣe tó jọ tí òun lórí ṣe ẹni tó bá yapa sí tí ó ti pàdánù bá a ṣe fi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam a ṣe fi ṣe àríkọ́ṣe fún ẹ̀yin náà èyí tẹ́ ẹ bá ṣe tó bá yanjú nínú tẹ́ ẹ rí ṣe èyí tẹ́ ẹ bá fi jọ ni. walidha ya ibadallah إن الأخلاق الإسلامية أكبر من مفهوم الإنسانية إن أخلاق الإسلامية تتسع حتى تشمل الحيوانات والنبات فهي تقرر أن العلاقة بين المسلم وغيره من خلق الله المودة والرحمة حتى في القتل والذبح nítorí eléyìí Islam àgbékalẹ̀ rẹ̀ níní bá a ṣe fi bá a ṣe wùwà wípé bá a ṣe wùwà ní ọkọjá àgbékalẹ̀ tí àgbọ́yé ẹ̀dá lè ṣe àgbékalẹ̀ Islam lórí bá a ṣe wùwà ọkárí kò mọ lórí ọmọ ẹ̀dá ènìyàn nìkan ó kó sínú bá a ṣe é ṣe pẹ̀lẹ́ ẹranko tàbí irúgbìn torí wípé kí ni àgbékalẹ̀ Islam lórí gbogbo nǹkan ó dá lórí ìfẹ́ àti àánú torí eléyìí ló fi jẹ́ wípé báàbà pa nǹkan ó ní bá a ṣe pa báàbà tu nǹkan ó ní bá a ṣe tu qala sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam wasallam sọ wípé inna allaha katabal ihsana ala kulli shay allah subhanahu wa ta'ala ó ṣe ní òfin ó fi lọ́lẹ̀ lórí gbogbo nǹkan dáadáa bá ṣe ṣe tá a fi ní ṣiṣe. والأخلاق الإسلامية أعمق من مفهوم الإنسانية بأن بأنها تتجاوز المظاهر والمرئيات إلى اللباب والسراهر النفوس إنها أقلد من مفهوم الإنسانية بل إنها موصولة بالآخرة فالمسلم يرث الفردوس بقدر سهامه من الأخلاق قال صلى الله عليه وعلى آله وصحبه وسلم إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحسنكم أخلاقا iṣẹ́ sí Islam níbi bá a ṣe wùwà ó kò mọ ní ayé ń bí nìkan èrè ń jẹ́ rẹ̀ tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ mójútó ìṣesí ni tó jẹ́ pé ẹni tó bá pàdánù rẹ̀ láyé ń bí kò ní rí èrè gbangba jẹ ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alkiama ìṣesí ni tọ́jẹ́ wípé ọkọjá ilé ayé ń bí ó sopọ̀ mọ́rùn òjíṣẹ́ ńlá muhammad sallallahu wa sallam ó sọ báyìí wípé dájúdájú nínú ẹni tọ́jẹ́ wípé èmi òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam fẹ́ràn jùlọ. tí ó dẹ̀ súnmọ́ mi pẹ̀kín rẹ̀ kí jùlọ ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹni tí ìwà rẹ̀ bá dáa jù nínú yín ẹ̀yin ẹni wípé tó jẹ́ wípé ìṣesí rẹ̀ sí ọba adẹ́dà ìṣesí rẹ̀ sí ẹ̀dá yálà ọmọ ẹ̀dá ènìyàn ni yálà ẹranko ni yálà irúgbìn ni ó bá bí ọlọ́run ọba ń ṣe ń fẹ́ mu. يا عباد الله إن أخلاق الإسلامية نبع من كتاب الله وسنة فهي والفقه مقرونان قال صلى الله عليه وآله وصحبه وسلم خياركم إسلام أحاسنكم أخلاقا إذا فقهوا ìwà nínú Islam kì í ṣe principle tó jẹ́ pé a kàn gbé kalẹ̀ bó bá wẹ̀dá kó ṣe tí ó bá wẹ̀dá kó gbé jùnù in tó sọ má gbọ́ yí ẹ̀sìn ni ẹni tá a bá lọ́lá gbọ́ yí ẹ̀sìn ẹni tó mú ìwà ìsìláàmù lóní torí wípé ìwà nínú islam ìṣesí ara àgbọ́yé ni. Islam, ẹni tí ò bá lo ìwà ẹ̀sìn kò lágbọ̀ọ́yé ẹ̀sìn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ń fi eléyìí wa nínú àsọlẹ̀ rẹ̀ tó wà nínú adabul mufrad òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sọ pé khiyarukum islama ẹni tí ìsìláàmù rẹ̀ tó jẹ́ àṣàyàn jù nínú yín ahasinukum akhlaqa òun lẹni tó jẹ́ yí pé ìṣesí rẹ̀ lọ́sàn lóru ó dùn ni ọkàn ni ó le ni ó dẹ̀ ni ó ń dunnú ni tàbí ó ń banújẹ́ gbogbo eléyìí ìṣesí rẹ̀ sọmọdé ni ságbà ni ṣẹranko ni sọmọ ẹ̀dá ènìyàn ni ó bá ń tí ọba adẹ́dà tó ń fi lọ́lẹ̀ lọ kì í wá ṣe pé ó bá ń tí ọba adẹ́dà fi lọ́lẹ̀ nìkan ó ń ṣe eléyìí ni toró ń retí èrè ń jẹ níwájú ọlọ́run ọba níjọ́ píndé àkíyàmù tó ń túmọ̀ sí pé ìwà nínú ẹ̀sìn Islam ara fíkíw Islam ara àgbọ́yé ẹ̀sìn ni kìí ṣe ń tọ́jẹ́ yí pé a lè yà sọ́tọ̀ kìí ṣe lẹ́yìn nìkan ya ibadallah al-ihyahu mi'yaru al-akhlaq qala sallallahu alayhi wa alihi wa sallam inna li kulli khulqan wa inna khulqal islam alihaya òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ń fi yẹ wá pé n tá a fi mọ̀ pé yẹn níwà ó ní wípé tó bá ní tìjú kí là ń pè ní tìjú arákùnrin kan nínú àwọn sàábí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi radiyallahu anhu ọlọ́bọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi ó ní tọ́ mi òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kí ló fi tọ́ sọ́nà ó ní máa tijú ọlọ́run ọba bó ṣe jẹ́ pé tó o bá wà níwájú ẹni tó o ń pọ́nlé tó o bàbàrà o ò ní fẹ́ ṣe tí o fẹ́ gbogbo ibi tó o wà mọ̀ pé ìmọ̀ ọlọ́run ọba ká ọ ojú ọlọ́run ọba ká ọ ó mọ ohun tó ń rò ó gbọ́ ohun tó ń sọ ó dẹ̀ rí ohun tó ń ṣe nítorí náà máa tijú àti yapa sí ti ń fẹ́ eléyìí ni òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam fi wá sọ yìí pé inna dín khulqan gbogbo ẹ̀sìn ló ní tá a máa máa mọ̀ wípé àwọn ẹlẹ́sìn yìí o bí wọ́n ṣe é ṣe rèé wa inna khulqal islam alhaya n tá a mọ̀ mẹ̀sìn islam níwà ó ní tìjú á kọ̀tọ́ ń ṣe léyìí torí wípé mo mọ̀ pọ́ bá adẹ́dà ń wò mí ló fi jẹ́ wípé gbogbo òpò tí mùsùlùmí bá wà ó yẹ kó máa tìjú ọba adẹ́dà ni kó má ṣiṣẹ́ ya ibadallah al fi tasawwur khairil qurun aqidatun fatabawwa'at fi hayatihi makanan 'ulya. لأنها ملزوزان بقرن إذا رفع أحدهما رفع الآخر قال صلى الله عليه وآله وصحبه وسلم الحياة والإيمان قرنا جميعا فإذا رفع أحدهما رفع الآخر ني ìṣesí àwọn وين retí وانتي قجالو إتجو ara àdìọ́kàn ni ara àkídà ni ẹni tí ò ní tìjú kò lákìdà ẹni tí ò ní tìjú kò ní mánì ẹni tí ò ní tìjú tó pé kò sí ní tí ò lè sọ kò sí ní tí ò lè ṣe kò sí èròkìrò tí ò lè rò bí ẹni tó ti bọ́ okùn ìwọ̀ pé ọba adẹ́dà ń wò ó ó ti bọ́ dànù ni ní ti eléyìí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wa fi sọ wípé alẹ́hẹ́yà ìtújú pé kéèyàn jẹ́ kí ẹ̀rí ọkàn máa jẹ́yàn gbogbo ìgbà yìí pé ọba adẹ́dà ọ̀nbẹ o ọmọ tí mò ń rò ọgbọ́n tí mò ń sọ ó dẹ̀ rí tí mò ń ṣe wẹ́lẹ̀ iman àti gbàgbọ́ kúrìnà jami'an òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam ní méjèèjì so pọ̀ ni ìdá rúfìà àhàdóhùmá tọkàn nù wọn tọba ti kú òǹbẹ rúfìà àkàr èkejì náà kú o ẹni tọba ti sọ tìjú nù kò sí tí ò ní lè sọ kò sí tí ò ní lè ṣe lójíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam fi sọ yìí pé tọ́ ti ní tìjú fasna ma shita ntọ́ bá wọ̀ ló lè ṣe alama adina li ahsani al ولا يهدي لأحسنها إلا أنت واصرف عنا سيئها ولا يصرف عن سيئها إلا أنت الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد وعلى آله وصحبه أجمعين يا عباد الله إن حفظ اللسان من أخلاق الكريمة في الإسلام وعلى كل مكلف أن يحفظ لسانه عن جميع الكلام إلا كلاما ظهرت فيه المصلحة ومتى استوى الكلام وتركه في maslaha fasunna al عنه anhu قد ينجر الكلام المباح kalam al-mubah ila haramin aw makruhin nínú wa tí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ nígbésí ayé rẹ̀ ó ní kó ṣọ́ ẹnu gbogbo ẹni tí ó bá ti níwọ̀ lórí tó ti bàlágà ó ti di ọ̀ranyàn lé lórí pé kó ẹnu rẹ̀ lórí gbogbo ọ̀rọ̀ àyàfi tó bá rí wípé yóò mú dáadáa wá sáwùjọ débi wípé ó mọ̀ yìí ìpẹnu pọ̀ wípé tí ọ̀rọ̀ tó fẹ́ sọ tó bá jẹ́ pé dáadáa rẹ̀ àtàìdá rẹ̀ bákan náà ni kó o fi ilẹ̀ lọ dáa jù kó o kóra rólé lórí torí wípé ọ̀rọ̀ míì ọ̀sán gbà míì nípìnlẹ̀ ó lè dáa ṣùgbọ́n ní tí ó bì í aburú ni ó bì í nítorí eléyìí kọ́lá rasulullah sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ báyìí pé la yastaqimu imanu abdin hatta yastaqima qalbuhu wala yastaqimu qalbuhu hatta yastaqima lisanu ìgbàgbọ́ imanu ẹrú ò ní dúró ká sọ pé ó ní ìmánu àyàfi tọ́kàn rẹ̀ bá dúró déédéé lójú ọba adẹ́dà tákìdá rẹ̀ yanjú tọ́mọ̀ pé ọba adẹ́dà ń o ọ̀kan ṣoṣo ni ó mọ ń tóun rò ó gbọ́ ń tóun sọ ó ń tóun ṣe kì í wá ṣe léyìí nìkan òjíṣẹ́ sallallahu alaihi wasallam wá sọ yìí pé ọkàn gan ọ̀ wá ní dúró o. àyàfi tẹnu bá dúró lórí dáadáa ìdí eléyìí ni ẹrúkùnrin kan ọlọ́bọ̀jìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní àti ṣiṣẹ́ eré fún mi ó le fún mi bíi kí n gbé àkàsọ̀ ni láti gùn sánmà kí ni o fẹ́ fún mi tí ó kó mi yọ nínú pọ̀ torí ipò orí burúkú ni tó bá wípé àti ṣiṣẹ́ eré ọ̀rọ̀ yẹn lọ́rùn láti ṣe kí ló jíṣẹ́ lásán asílám sọ fún un ó ní má jẹ́ kí ahọ́n rẹ̀ ó dóńgbà kan fún ìṣe ìrántí ọba adẹ́dà allah subhanahu wa ta'ala ó lè jẹ́ subhanallah walhamdulillah wala ilaha illallah allah akbar wala hawla wala quwwata illa billah ó lè jẹ́ kasratul istighfar ó lè jẹ́ kiraatul quran ó ṣe ní láàánú fún wa nínú àsìkò tá a wà bí ó ṣe wọ́pọ̀ wípé à ń rí n tí ó mú kí àti gbẹ́sìn yìí àti súnmẹ́sìn rọrùn bẹ́ẹ̀ náà ni ó ń lé ọ̀gọ̀ọ̀rọ̀ yẹn jìnnà sójú ọ̀nà ọlọ́run ọba ọ̀rọ̀ gọ̀ọ̀rọ̀ lọ́rùn láti ṣí Facebook yìí pé kó ṣí Kùránì lọ ọ̀rọ̀ gọ̀ọ̀rọ̀ lọ́rùn láti sọ wípé kó lọ sílé kéwú kọ́ wá ní tí ó fi súnmọ́ ọlọ́run ọba kọ̀rọ̀ lọ́rùn pàápàá ọ̀rọ̀ lọ́rùn kó lè ọmọ wo bọ́ọ̀dù tàbí kó jókòó ti tẹlifíṣàn òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam nínú ẹgbà wa tí Abu Sa'id al-Khudri gbà wá òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ yìí pé idha asbaha ibn Adam tí ọmọ ànábì Adam bá jí láàárọ̀ fa innal a'da tukaffiru al-lisan gbogbo oríkèéríkèé ara wọ́n máa ń pariwo àkóbá tí ahọ́n ẹnu tó lè kóbá wọn. taqul wọ́n máa sọ pé ittaqillah fina páyà ọlọ́run ọba lórí tí ó ti ara rẹ̀ jáde sí wa lénìí. fa innama nahnu torí ọ̀rọ̀ wa dọwọ́ rẹ̀ fa in istaqamta istaqamna tó o bá dúó déédéé pẹ̀lú ìrántí ọba adẹ́dà àwa náà ó dúó déédéé torí pé kí ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní kalimatani khafifatani fil lisani thaqilatani fil mizani subhanallah wa subhanallah al gbólóhùn méjì ó rọrùn ó fúyẹ́ lórí ahọ́n ṣùgbọ́n nínú òṣùwọ̀n iṣẹ́ ẹ̀dá níwájú ọlọ́run ọba ní tó wúwo ni torí wípé kí ni ọba adẹ́dàá ó nífẹ̀ẹ́ sí àwọn gbólóhùn méjèèjì kí ni gbólóhùn méjèèjì subhanallah wa bihamdi subhanallah alazim kì í ṣe yẹn nìkan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó ní tẹ́rú bá kásùbà tán tó bá ṣe la ilaha illallah wahdahu la sharika lah lawul mulik wa lawul hamd wa huwa ala kulli shay'in qadir tó ṣe ọgọ́rùn àti ṣe ọgọ́rùn kò lè gbà yẹn níṣẹ́jú mẹ́wàá bó ṣe lè kéèyàn kó slow tó tàbí kó jẹ́ déédéé ìṣẹ́jú mẹ́wàá òjíṣẹ́ sallallahu alaihi ó ní wọ́n pa ẹ̀ṣẹ̀ ọgọ́rùn rẹ fún wọ́n fún ní ládàá ọgọ́rùn wọ́n fún lágbègà ọgọ́rùn wọ́n yàyà aburú ọgọ́rùn ẹ̀dá kan ọ̀wá ní ríṣẹ́ ríṣẹ́ tó tiẹ̀ àfi tó bá ṣe jọ ọgọ́rùn lọ subhanallah òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní àsàlátù ṣíṣe fún mi tí ẹ̀dá bá ṣàsàlátù tí mùsùlùmí bá ṣàsàlátù kan ọlọ́run ọba ó ṣe mẹ́wàá rọ́pò fún un yóò fún un lágbèéga mẹ́wàá yóò pa ẹ̀ṣẹ̀ mẹ́wàá rẹ fún un torí pé kí ni ọlọ́run dá àwọn màláìka alẹ̀ ní sórílẹ̀ ayé kò síṣẹ́ tí wọ́n ń ṣe ju wípé wọ́n ń tẹ́tí sẹ́ni tí ń bá ń ṣàṣàlátù fẹ́mi òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n wàá gbé wá síwájú sàárè mi pé lágbájá ọmọ lágbájá ó ń ṣe àsàlátù fún rẹ̀ òjíṣẹ́ nígbà báyìí kò sí tí ọlọ́run ọba máa fi rántí èèyàn tí dẹ̀ máa fi bu ọ̀wọ́ kúnyàn tí máa fi tètè gbọ́ bùkátà èèyàn tó àsàlátù fòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam débi pé arákùnrin kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọlọ́bọ̀ òjíṣẹ́ náà ó ní mo ti fi ìdá kan nínú mẹ́rin ìrántí ọlọ́run ọba mi mo ti filẹ̀ pé ń máa fi sàṣàlátù fún ọ ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní tọ́ ọ bá fi kún ìbá bẹ́tà fún ọ. arákùnrin ní mọ́sọ́dì ìdajì ó ní tọ́ ọ bá fi kún ìbá bẹ́tà fún ọ. ó ní ọ̀dà mọ́sọ́dì ìdá mẹ́ta nínú mẹ́rin òjíṣẹ́ ńlá níbọ̀ bá fi kún ìbá bẹ́tà fún ọ. ọwọ́ a ní gbogbo àzìkáàrù mi gbogbo ìrántí ọlọ́run ọba mi ìmọ̀ fi ṣàṣàlátù fún ọ òjíṣẹ́ náà sàásìlà ìsìn lọ́sẹ̀ débẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni ìṣe ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fòjíṣẹ́ náà sàlá àlọ́ sálám ó wà nínú téèyàn máa fi ní sísúnmọ́ lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba máa fi síjú ìnú wòyàn òjíṣẹ́ náà sàlá wa sọ pé àwọn àwọn ará yòókù ọmọ sọ fún àwọn yìí pé wáyìn ni ìwọ̀jẹ́jìnà tọ́ ọ bá ṣe kánmọ́kánmọ́ tọ́ ọ bá dúró déédéé ipa búburú àìdúró déédéé rẹ yọ ṣẹlẹ̀ sáwa náà kì í ṣe yẹn nìkan. sábẹ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ni bilal bin harith muzni ó sọ báyìí pé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sọ pé inna èèyàn lẹ́yẹtẹ̀kẹ́lẹ́m bí kẹlímẹ̀tì yọ sọ gbólóhùn lẹ́nu min ridwanillah ta'ala subhanahu tí ó jẹ́ pé gbólóhùn ìyọ́nú ọba adẹ́dà ni ma kana yazunna an yablugha ma balagat kò ní mọ̀ wípé ó dé ògóńgó níwájú ọba adẹ́dà yaktubullahu lahu biha ridwanahu ridwanahu ila yawmil yalqahu ọlọ́run ọba ọdẹ máa kọ láadáa fún un wípé òun yọ́nú sí títí títí tí ẹrú yìí ó fi lè pàdé ọlọ́run ọba wàyínà rọ́júlá bẹ́ẹ̀ náà ni ẹrú ọdẹ sọ ìsọkúsọ ń gbà míì minsọ́kítìlá tọ́jẹ́ wípé ó ṣe kò ń gẹ̀ bínú ọba adẹ́dà màkánà yezuna an yablugha ma balagat kò ní mà pé ó dé ògúngò bínú níwájú ọba adẹ́dà yaktubu Allahu lahu bíi asaktahu ila yomi ilqahu yọ́dẹ̀ kó sínú ìbínú ọba adẹ́dà débi wípé wọ́n máa kọ ẹ̀ṣẹ̀ ìbínú ọlọ́run ọba fún títí tí ó fi lè pàdé ọba adẹ́dà ó fi jẹ́ wípé gbogbo ìgbà mùsùlùmí ó gbọ́dọ̀ ṣọ́ ẹnu lórí gbogbo tí ń bá ń ṣe lòjíṣẹ́ lásìlá àṣìlá fi sọ wípé kafa bil mari ithman an yuhadditha bi kulli ma sami'a ó ti tó lẹ́ṣẹ̀ fún èèyàn kó jẹ́ pé gbogbo ń tọ́ ọ bá gbọ́ lọ́ọ́ máa he sọ mùsùlùmí èsà he sọ ntí ọ sọ ọ gbọ́dọ̀ dá lójú ntí ọ sọ tó bá lójú tán kọ́ mọ̀ pé dáadáa ni mankana yuminu billahi wal yawmil akhir ẹni tó bá gbọ́ ọba gbọ́ nù yín àtijọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama فليقل خيرا او ليصمت قصن تدالن تابي كوبن درو اللهم انا نسالك ايمانا دائما ونسالك قلبا خاشيا ونسالك علما نافيا ونسالك يقينا صادقا ونسالك دينا قيما ونسالك العافيه من كل بليه ونسالك دوام العافيه ونسالك الشكر على العافيه ونسالك غنى عن الناس قوموا الى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله أقموا صفوفكم أقموا صفوفكم أقيم صفوفكم فوالله لتقيمن صفوفكم ولا يخلفن الله بين قلوبكم سد الخلل وصلوا صلاة مودعي الله أكبر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 والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منه وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم وهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج ۖ والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرا لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد ۖ والنخل باسقات لها طلع نديد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس والثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد قال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب شديد وقال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تقتصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم ألم تلات وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعد لكل أواب حفيظ من خشي الرحمن هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم القلود لهم ما يشاءون فيها ولدينا مزيد الله أكبر سمي الله من حمده لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه من السماوات ومن الارض ومن ما بين ما شئت ومن ما شئت من شيء بعد آل الثناء والمجد احق ما قال الأبد وكلنا لك عبد ألا ما لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد الله اكبر

الله أكبر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 الدين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخصف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باصرة تظن أن يفعل بها فاقرا كلا إذا بلغت التراق وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى وجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى سبحانك اللهم فبلا الله أكبر سمع الله من حمده حمدا كثيرا تنبا مركز من السماوات والارض وما بين عشر شباب قال الثناء والمجد حق ما قال العبد أكل لك عبد على ولا مانع وعطي لا نعطي ولا نعطي ولا ينفع بالجد منك الجد الله أكبر سبحان الله الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله السلام عليكم ẹni tí ó bá ní nọ́mbà mọ́tò yìí mus two eight four bk wọ́n ní kò tilẹ̀kùn mọ́tò náà kò dẹ̀ wind up so kún ó lọ tì